يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم ثم قضوا الي ولا تنذرون صدق الله العظيم اعوذ بالله من الشيطان الرجيم الذين ان مكناهم في الارض اقاموا الصلاه أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله محمد الكريم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهديه الى يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah a parí ọpẹ́ wa pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil fún anábíwá gbogbo àwọn mùsùlùmí náà látọrọ ìkẹ́gẹ̀ fún ìkẹ́gẹ̀ kó jẹ́ tàwa náà àmín gẹ́gẹ́ bí ìdábọ̀rọ̀ náà ti sí ní àná o náà ni ìtumà tí àwọn bàbá wa àwọn àfá wa tí wọ́n tún dá ń pè ní òṣèlú sí látara àkọlé gbogbogbò ti ọdún yìí asíyásàtú al-islam wal-muslimun asíyásàtú al-islam wal-muslimun òṣèlú islam àtàwà mùsùlùmí a ti jẹ́ ká mọ̀ ìtumọ̀ dáńpé ní islam gẹ́bí mùsùlùmí ìtumọ̀ òṣèlú náà láti ń tú láti ẹjọ́ yìí ẹ̀nà ẹwùbí tí a fi ti sí ní àná ọlọ́ọba ń sọ àwádá jẹ́ mùsùlùmí àgẹ́yìntẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ẹ̀wà nípò òṣèlú tọ́lọ́ọba gbín sípò agbára tó ẹgbẹ́ lóòótọ́ ní ẹ̀sìn

ìrọ̀ ọlọ́run ìwé rẹ̀ la mú dání ìrẹ̀ ọlọ́run ìwé rẹ̀ ni mo mú dání yìí mo fẹ́ fi gbapò lẹ́ni òun náà mo fẹ́ fi gbapò lẹ́ni mi ò ní yapa àwẹ́ mi ní yapa tí wé yìí sọ gbogbo tí ń bẹ́nu wé ni ni ma tẹ̀lé tí ń bá pé àdéhùn tí mo bá yẹ àdéhùn lórí ẹ̀ in tó bá tọ́ sí ẹni ó yẹ àdéhùn pẹ̀lú rẹ̀ ọlọ́run in tó tọ́ sí ẹni tó yẹ àdéhùn pẹ̀lú rẹ̀ ọlọ́run iná ni ó ṣe fún mi ìtumọ̀ pẹ́ gbé dánínú bí ò bá yé yín bẹ́ẹ̀ tí ò bá yé yín tẹ́lẹ̀ ọ̀ranú láfíorí kanú àwọn olóṣèlú láìpẹ́ tí ò búra Allahu Akbar ìwọ́n náà lẹ́mọ́ olóòwò lè búra hmm, La ilaha illallah wọ́n bí lè pé só bìlífù ní ẹni sọ gbàgbọ́ ni olóòrọ̀ bìlífù kọ ó yá àwọn àfáà ti sọ túnmẹ́ fún èmi lẹ́fẹ́ kó sẹ́kẹsẹ̀kẹsẹ̀ lọ́wọ́ hmm, la ilaha illallah ẹni wa máa wú mọ́jọ́ bá sí dáadáa ẹ máa wú tí máa jàdìbọ̀ náà wọn hmm, Allahu akbar ẹwù tí ó gbẹ̀yìn wọn Allahu akbar ẹwù bí wọ́n ti jáde ẹwù àbùkù tí ó kàn wọ́n gbẹ̀yìn la ilaha illallah Allahu akbar Ọlọ́run ń sọ ọ̀rọ̀ tá 21 verse 41 الذين ìmọ̀kànnáhùn fi في الأرض. sí síwájú kẹlọ rẹ̀ wò bóyá fáà ti ń tú nǹkan mẹ́lò ń tú. Allahu Akbar. Ó ní translation. Ó ní ìta fi tú ní èdè míì tó yé yín. Èdè òyìnbó ẹ̀ wà. Elédè èbó ń bẹ. Èdè Yorùbá wà. Ìta tú sí Yorùbá ń bẹ. Ọlọ́ni àlàfíìnà Kana yóò mọ́kínú tẹmùkínà wọ́n gbogbo wọn tàbí àwọ̀lọ́wọ́n bá bá gbà wọ́n láàyè pé kẹsẹ̀ wọn rinlẹ̀ ká gbé ìjọba orí ilẹ̀ fún wọn akọmùsọ́lá níjẹta náà nù pé ọlọ́run ní fún ẹ̀ níjọba kan àwọn ọlọ́run ni gọ́fúnà Allahu Akbar àníwọ ni president igbákejì ẹ̀rẹ̀ àwọ́láfí síbẹ̀ àìmáyẹ ẹni ó dúdú jò débẹ̀ bẹ́ẹ̀ni ìyẹn kí í dépò tẹ́ ń wó yẹn lẹ́yìn ọlọ́run Allahu Akbar ọlọ́run sì pò wífà Nàìjíríà yìí ní àsìkò bàbá àwò ìbò tá dìgbẹ̀yìn ní 70 79 kan ní bàbá àwò sọ yí pé ibi afẹ́rẹ̀ bàbá àwò dé ó lámọ̀ rí inú sùpá oníbẹ̀ bá wò títí ẹ̀rùn Awólọ́wọ̀ ń bẹ àwọn bàbá wa ya wá fẹ́ràn bàbá àwò débi pé wọn a ọmọ jáde wọn ni wá Allahu inú kàmpé Awólọ́wọ̀ tó ṣe gbẹ̀yìn lórílẹ̀-èdè yìí ó bá dìbò fún ẹranko gbó dìbò fún kò dé bẹ́ẹ̀ bá fẹ́ràn nílẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin Yorùbá bẹ́ẹ̀ ti fẹ́ràn rẹ̀ tó yàtọ̀ sáwọn àfá wa tí ń là lójú pé ewu ń bẹ lára rẹ̀ Allahu Akbar ẹ̀rí Allahu Akbar so débẹ̀ kò débẹ̀ kò débẹ̀ ní 90 gbogbo ọmọ orílẹ̀-èdè pátá àti mùsùlùmí àti tí kìí ṣe mùsùlùmí àti Yorùbá àti Haúsá àti Ìgbò ládìbò fún MKO Abíọ́lá Allahu Akbar Allahu Akbar àdírú ẹ̀rí àdírú bòtá àdìfábíọ́lá rí ní Nàìjíríà yìí gbangbala sátani gbangbala sátani tẹ̀kakọ́ bọ̀bá bọ́kọ̀kọ̀ ànímẹ́tọ̀ tẹ̀ka fún rárẹ́ tó ní ẹ̀tò ẹ̀tò lẹ́yìn ẹni tẹ́ bá fẹ́ kùsìbí jò ti wọlé Allahu Akbar Allah so dépò náà ọlọ́run ló ṣiṣẹ́ Allahu Akbar ó lè lọ àwọn èèyàn sábà bí o ṣùgbọ́n ta ló ní sẹ́yẹ Allah ọlọ́wọ́ ní ẹ̀lẹ́dín makannahum fil ard dáwọlọ́ bá bá gbà yín láì lórí ilẹ̀ ayé pé máa ṣèjọba ìjọba táàrin tó lọ́dọ̀ yẹ́ mùsùlùmí aqamus salat ẹ̀mùjú tó rùn ẹgbẹ̀rùndó ẹ̀ tàbí ṣe irun àsìkò orun lẹ́mọ́ bí mítẹ̀

tó pàṣípò àtọ́lọ́nù tó wá ti dàrú ilé ayọ́ dàrú. Allahu Akbar. Lúlù ta wá wà yìí, tàbá wà nínú ìjọba tàà jẹ́ Mùsùlùmí, bá ṣe mójú tó lẹ́ẹ̀sìn àwọn Mùsùlùmí láàbù tó lẹ́ẹ̀sìn àwọn Kírísítẹ̀n. Allahu Akbar. Abà wọn sí kíní, abà mójú tó. Kí ló burú? Káfẹ́ kírun mọ́sálásí, kí àwọn ọlọ́pàá, mọ́sálásí báyìí, Central Mosque báyìí, ọlọ́pàá mẹ́wàá ẹlọ́bẹ̀ hmm. àwọn ará aṣọ́ náà fẹ́ jọ́sìn iye ọlọ́pàá bẹ́ẹ̀ lọ́bẹ̀ security tó bá rí bẹ́ẹ̀ sí gbogbo Boko Haram pa sí masalasi ọmọ ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ ojúṣe kanu àmójútó oòrùn tàwa mùsùlùmí àmójútó ẹ̀sẹ̀ àwọn kírísẹ̀ náà ní wọ́n tó bá jẹ́ ìjọba tó pé ẹ̀sìn méjì tí òfin ìlú recognize nù kò sí mẹ́ta kò sí mẹ́ta ọlọ́tẹ̀lẹ̀lẹ́rẹ̀ mẹ́kanu méjì ni lẹ́yìn yẹn kílógún wà átàwù zaka lẹ́yìn náà wọ́n ìtọrọ sàká tí ìjọba bá mú tọrọ sàká lórílẹ̀-èdè yìí tí ó ràn tí ó tó sí òkèrè ojú táksì lọ àǹfààní zaka ojú táksì lọ torí pé gbàgbọ́ láàfi yọ torí pé tí ìmánì tí ìmánì láì yọ ìjọsìn ni ìjọsìn sí ní bàbá yọ tán pàápàá ẹni bá jẹ́ mùmí gidi kìí lágbárí fọ́nà lórí sàká mùsùlùmí kìí lágbárí tó bá nílà aká ìdáadáa tẹ̀sìn bá yé láti yọ sàká eh, agbárí wà ń bẹ̀rẹ̀ gẹ́dẹ́ bá ti rí àwọn jẹ́mbẹ́ndẹ̀ táàsì ẹwọ́ ti 3 million wọ́n bá ti ní 150,000 wá abẹ́sẹ̀ pípa rẹ̀ hmm. tó ń bẹ́ntanu sàká inú ó jẹ́ káwùjọ dáa àsìkò àwọn ọlọ́run dá pẹ̀lú mọ́sálásí àsìkò ọmọ ẹ̀dẹ́yàn dá pẹ̀lú sàká ìtí sàká ń sẹ́lù pèsè ayé ọmọ ẹ̀dẹ́ ni òkèrè kódà wọn tí kèsè mùsùlùmí wọ́n nínú tí ó sínú ẹ̀sìn kankan tí ó sùn ríkan lórí nínú ojúṣe ìjọba nìyẹn ìjọba gbọ́dọ̀ mọ̀ kí dáadọ́ dáadáa kí ẹ̀sìn mọ́ pàṣẹ dáadáa lẹ́yìn náà wà náà hàn àìní múnkẹrù ìjọba gbọ́n mọ̀ pé kí láburú gẹ́ ń lèyàn kó dẹ aburú bóò nìjọba ó ṣe máa fún àwọn ọlọ́tí ní láńsẹ̀sì lórílẹ̀-èdè àwọn onítẹ́tẹ́ kódà àwọn aṣẹ́wó gẹ́ngbà láńsẹ̀sì aṣẹ́wó ẹ̀rì ìjọba gbọ́dọ̀ mọ̀ dáadáa kó pàṣẹ dáadáa kó mọ̀ ẹ̀dá kó lé àwọn ìjẹ̀nà kó ní dáadáa gbogbo ọ̀nà táa dá tí ló fi tọ̀nù Allahu Akbar àdúwà lásán ọ̀ràn àdúwà lásán ọ̀ràn tí ń bẹ́lẹ̀ yìí jọkàn wọ́n ní ojú ànábí pọ́ sallallahu alaihi wasallam ológun mímbà ó ní ayúwà náà ó mọ̀ pẹ̀yẹ èèyàn ìnàrọ́gbàkún yakún ọlọ́ọ̀bá yí sọ wáyé pé múrù bílì márùf ẹ máa pàṣẹ dáadáa wọ́n wọ́n múnkàd ẹ máa kọ̀bàjẹ́ kóbílá ń tàdí òun tọ́jú kẹ́ tó máa pè mí fàlà òjì wọ́tàṣàlùn ẹ máa aw kama qala sallallahu alayhi wa sallam ó ní kí a máa pàṣẹ dáadáa ká máa kọ̀ bàjẹ́ inú nǹkan tí jẹ́ ká dúà àgbà ní al-amru bil ma'ruf wa nahyi 'anil máa bẹ̀lọ́un àwọn náà jùn sa'alaka ibadi wa idha sa'alaka ibadi anni ọlọ́tàwọn ẹrù mi bá béèrè mi pa lọ́wọ́ rẹ̀ pa mi èmi ọlọ́run rẹ̀ ànábì táwọn ẹ̀bí máa pèèrè fa inni qarib èmi mo súnmọ́ ẹrú mi pẹ́pẹ́ kí ujibu da'wata da'i idha da'an mo máa ń dẹ́rù mi ló ń gbọ́ bá ti pè mí falyastajibu li falyastajibu li bí wàlìyùmínú bí wàlìyàstàjíbú lí ọlọ́run ní ọmọ mú tí kọkọ́kọ́ mọ́ mú tí mọ́ ó ní ọmọ jalè ó ní ọmọ jalè kọ ọmọ jalè mọ́ kọ ọmọ ṣe sìná mọ́ kọ ọmọ gbowó èlé kọ sì mọ́ gbà mọ́ interest kọ ọmọ gbà mọ́ owó ẹ̀yìn bribe kọ ọmọ gbà mọ́ ọgbọ́dọ̀ fún yẹn ọgbọ́dọ̀ gbà ọgbọ́dọ̀ rin òhò mọ́ lóbìnrin má sorun mọ́run mọ́ má gbé èékánná sí èékánná má gbé èékánná sí èékánná mọ́ má má bóra mọ́ má bóra mọ́ فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون bẹ́ẹ̀ máa jẹ́ lè tọ́sọ́nà Allahu Akbar má jẹ mọ́nà adọ́lọ́n lóhun agbàgbọ́ adọ́lọ́n lóhun agbàgbọ́ eléyìí ni siyasa ti Islam tàwa ni àfá àtọwà ọlọ́ ọwá sọ́dọ̀ bí pé wà tààrí ọ̀rọ̀ tàà sọ ti lánàá ó lẹ́yìn náà ìjọba yóò gbé kalẹ̀ nínú ìlú mọ́ra tàbí tẹ́síkíyà provision of soul ìtún ẹ̀mí ṣe ìtún wà ṣe ó bákan náà wà máa yà dájú ilé ìdálẹ́ka ó ní àgbogbo nǹkan tí àwọn nǹkan wọ̀nyí ní bùkátà tó ma ìdí ẹ̀ ní bùkátà lórí ilẹ̀ ayé min wádé tẹ̀nzìmá inú ẹ̀ níjọba gbọ́dọ̀ fi gbogbo nǹkan sórí ètò gbogbo nǹkan gbọ́dọ̀ well organized, organized. out of the bat kí wọ́n tó nǹkan kọ̀ọ̀kan ìdàrí ìyàn ní ọ̀rọ̀ area of administrative kó wà well plan kankan sí wà ní nǹkan kọ̀ọ̀kan kó sì lásìkò kó sì ní àsìta aims and objective bẹ́ẹ̀rẹ̀ àwọn tí ẹn bá ka ìtànà sàsálá sallallahu alaihi wasallam tó ka ìtàwọn sàábé radiyallahu anhu àwọn fòláwọ́rọ̀ ṣìdó nínú àwọn tí wọ́n sọ ń pa fíkìlù ìdára fil Islam ìdánpẹ̀ ní àgbọ́yé administrative ní Islam wọ́n ní ẹbà wo ìgbésẹ̀ ayé àwọn sàábé ìgbésẹ̀ ayé àdásàsàlá wọ́n ní àsùntà wọ́n wà pín omi ń bẹ sọ́ta hmm. omi ń bẹ medium ń bẹ lọ́ntà gbogbo ẹ̀lọ́gbọ́dọ̀ wà nínú ìlú wa Nàìjíríà wa ogún ọdún sí sin kí lásùntà wa kò sí jọba tẹ́lẹ̀ béèrè gbogbo ọjọ́ ń gbégbà bá ẹgbẹ́ di president ẹbí ẹlẹ́rẹ̀ kí ló ní fún léèdè fún ogún ọdún ọdún mẹ́wàá sí ìsìn kí lásùn dáwà ọdún mẹ́rin sí ìsìn kí lásùn kò sí kódà ẹ̀yẹ wo òṣèlú john òṣèlú ayé àwọn Ṣàgàrí Awólọ́wọ̀ ó dájú ti sin lọ wọ́n wá ìwé pélébé pélébé fún yín kò tó dìbò tí mọ́ tó ń retí ìjọ náà lọ́un ẹmbá ṣe UPN ó ti mọ̀ yí pé ẹ̀kọ́ ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ tán fẹ́ sínú free education ní èkó yìí bàbá wa Làtú Jákàndé ó ṣe oríṣẹ́ lọ́ọ̀ state jákàndé àbí kílánpé Bọ́lá Ìgè bẹ́ẹ̀ gbogbo bí tí ìbẹ̀ni ti wọlé jọ náà lọ lẹ́mà tí wọ́n fún yí nísìn kò sí ẹmá ẹkàrí wọn náà fẹ́ campaign ẹ̀ẹ́ tí ẹ tó fẹ́ díje ọkàn máa lárún sáfẹ́rẹ́ ni àníjọ́ kan a fẹ́ rí ọ̀kan náà tó fẹ́ díje fún gómìnà lẹ́kọ̀ọ́ ìfòkọ̀bù lásìrí àwọn afá fẹ́ rí ó wá dé ọ̀dọ̀ wa tánẹ́ tó wá ń kọ́ tí ó sọ fún ìlàìlà ìlàlá níjòkó wa nẹ́dí kọ̀mọ́ tí ó tẹ́ dọ́dọ̀ wa ṣe tí ó tẹ́jọba lé alórínú wọ́n wà máa lo agbárí fún yín àwádìí kan ẹ̀yà ará àdúgbò gílẹ̀ líìn adúrú ń tàà fẹ́ ẹ̀gẹ̀rẹ̀ ní ah, ah, ẹwùjọ́dá ní fún ìjọba ní mọ́ràn a ní ìrìjímù kọ̀ọ̀kan ẹ̀tì ẹ̀ tó kà sí nǹkan báyìí lẹ́fẹ́ ṣe àwa yìí iná la fẹ́ bá dì ọdún mẹ́rin wa yìí a sì ná fún yín tí yínà bá ti dúró lẹ́yìn ọdún mẹ́rin mìtánà lókèlókù bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀rí náà ṣe ẹ̀rí títí ṣe ẹ̀rọ mi ṣe ẹ̀rọ ètò àbò ṣe ètò ọgbọ́ múnádógó ilé náà olójútù múlà wá ń lọ torí dẹ wọ́n láàfin kankan lórí ètò wọ́n ní tùhádì ìlàtà kí kí masọ́lì ra'iyya wọ́n ní ẹni ó jẹ kí àwọn nǹkan tá aláfẹ́sẹ̀fára àlú kọ́ wà lè bá bá bìjẹ́lìbìl manáfẹ́ ká lè bá fara àlú àti láti lékò fara ìlú àwọn ànira àwọn aburú àní máa pariwo má ìlú ọ̀dá ilé ìwàlá ipọ̀ inú tí a fẹ́ kí tó bá wá sí kọ́ wá rẹ ará ìlú lẹ́kún eléyìí ni máàna siyasati inda ulama ina alajila alukudama ìtumọ̀ pọ́tìs rọ́dọ̀ àwọn bàbá wa sáájú rẹ̀ ìmú oore bára ìlú ìmú aburú jìnà sára ìlú ni a fi máa ń dààmú àdó Umar kó lẹ́ṣẹ́ sọ̀rọ̀ òṣèlú tẹ́ni sọ̀rọ̀ Umar kò lọ́fíìsì Umar ò lọ́fíìsì ibi orun bá kamọ́ ní oṣù ibi orun bá bá ọwọ̀ lọ́wọ́ sùn lọ́rọ̀ rẹ̀ látara aṣẹ́ tó gbà nígbàtí àwọn Romans àtàwọn Persia tí a ń rí bí àwọn Mùsùlùmí máa kọlu àwọn tán máa fẹ̀ wọn balẹ̀ láti Persia wọn gbé àwọn ikọ̀ dìde ẹ lọ sí ìlú àwọn Mùsùlùmí ẹlọ mọ́ta l'órí wọn wé òun wọn táà fílé kùn lójú ogun kẹ mọ́fẹ́ balẹ̀ nẹ́bàdé lùmọ̀dínà délégìtì lùmọ̀dínà gbọ́dára àlò wọ́n kọ́ béèrè pé àìnà kọ́sùrù málìkì kan àìnà kọ́sùrù málìkì kan wọ́n ni bó láàfin ọba yín wà bó ọba yín ọba àwọn mùsùlùmí bó lẹ́kọ́ sí bó ló wà wọ́n àwọn ọlọ́ba àṣekíní ah, àkọ́kọ́ ah, lọ́ba náà dèkòdékò pàtẹ̀ wá ní pálásì ń tẹ́ bá ní ẹbẹ̀rẹ̀ wàláàkì lánà àmìlù mùmìnì wa ní gbùrù yẹnà wa wọ́n lò ń lò hmm. kò tó ń sọ ìjọba kan tó tí ṣe àmànù gan lè rìn ládùgbò láìsí ìgbà orí ìgbà bẹ̀rẹ̀ gọ́ọ̀nà gọ́ọ̀nà president tó gbà jẹ́mbà fẹ́ gbà bìkan kọjá láti wákàtí kan ó ti dáwà dúó jẹ́mbà tó wá ń kọjá lọ ọkọ̀ tí wà náà yóò dúdú ní kò ní ẹ̀lì rí ẹ tí wá bẹ́nu ọkọ̀ yìí ó dúó ni ó lóso ni ó dọ̀bálẹ̀ ni ó fẹ̀yìn lélẹ̀ ni ẹni mọ̀ ah lóhun àbáyì ah wọ́n rẹ̀ ọmọ rú kò sí déédé ló fi lóòrùn sùn Allah bí ọba àtàwọn dákó sún orí Allahu Akbar àwọn politician tí a ní ẹ àwọn olóṣèlú tiwa àwọn olóṣèlú tiwa nù àwọn àríkọ́ṣe wa nìyẹn àríkọ́ṣe wa nù àwọn tiwa nù àwọn tiwa nìyẹn àwọn tiwa nù ní àwọn tiwa nù ẹ̀kọ́ tàbí kọ́ wọn nù sallallahu alayhi wa sallam eléyìí ni ìtumọ̀dá ń pè ní òṣèlú lọ́dọ̀ àwa mùsùlùmí ẹmbá wá gbélé ní ìsìn yẹ́ ti mọ̀ wípé àṣẹ òṣèlú òṣè máṣe ìdábẹ́fẹ́rin lẹ́nu politics politics islam islam wọ́n papọ̀ ni and muslims alimuslimun Allah akbar tàwà là ń pè ní mùsùlùmí àwa àwọwá ni mùsùlùmí gbóló ẹlẹ́kẹta nù inú àkọlé wa tàbí yànnà gbogbo ẹmbà ti gbàgbọ́ islam ta sọ́lọ́ islam ta sọ́lọ́ ẹmbà ti gbàgbọ́ rẹ̀ kọ̀yẹ́kọ́rọ̀ muslim muslimun àti islam asìlù ni muslim ismu fa'il islam jẹ́ masdar muslim muslimani muslimun ẹ̀yẹ́dẹ́ kí ó mùsákàlùsà jámù mùsákàlùsà salim iná lọ àwọn tó pọ̀ mùsùlùmí ẹyọ kan mùsùlùmí méjì alìmùsùlùmọ́ mùsùlùmí wá gbà lérò bí bí islam àkọ́kọ́ náà ni àwọn mùsùlùmí kan ń bẹ tí wọ́n jẹ́ síwájú kánàbí tó dé gbogbo àwọn tí wọ́n jẹ́ general islam lẹ́ẹ̀fìrí tó ń jáde lórí ahọ́n wọn ẹwọ́ àyà tí wọ́n kà fún wa lè ní inú sọ́dọ̀ Yunus àyà 72 fa'in tawallaitum nígbàtí núhù ló sọ̀rọ̀ olóhùn gbá wọn sọ pẹ̀lú ẹbá kọ́yìn sí tí mo bá yín sọ yìí fama sa'altukum min ajr mi ò tọrọ kankan lọ́dọ̀ yín nínú lẹ́san in ajriya illa ala Allah ọlọ́pàá ní ọ̀sán mi lẹ́san o wa umirtu an akuna minal muslimin ọlọ́kọ̀ pàmílá kí musulmi lórí àánú ònú ọ̀nà ìjẹ́kẹ́nà mùsùlùmí ọ̀dẹ̀ pé núhù mùsùlùmí ni àwọn jẹ́ntẹ̀lẹ̀ mùsùlùmí ni bẹ́ẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run yòókù náà ìsìláàmù àkọ́kọ́ nù mùsùlùmí àkọ́kọ́ nù àwọn kọ́ là ń sọ ń bí mùsùlùmí tó síwájú bíbí ànábì kọ́ là ń sọ ń bí mùsùlùmí tó pé ànábì ló kó jọ náà là ń sọ pẹ̀lú gbọ́lọ́dọ̀ mi dájú sí tó bá di lórí ọ̀rọ̀ òṣèlú àti islam سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم